assurance rẹ̀ kó ara ẹ̀ ṣiṣẹ́ òkú wà fún láì ransom tí di you can see the student these are the students this is one of their mistress this is one of their master ṣe master ló ń pè wọ́n and another student is in you can see those students this one is amúgbálẹ́gbẹ̀ this one is another teacher yeah, mm, ẹ ti gbọ́ this is ọ̀rẹ́ teacher but the teacher is not doing out of the game. Now, somebody who is going to video me myself that I've been cameraing this morning, who's going to do it? So, oh, yeah, do it. You can see here. Yeah, yeah uh, you can see here. Yo, this is Tisha Oko, real Tisha Oko. yeah, this is formula. Yeah, ojú, ah, ojú rẹ̀ hàn, ojú rẹ̀ hàn. Bọ̀yẹ̀ ti àwọn ọmọ lẹ́kọ̀ọ́ rèé o. Eh,

àdìbẹ́rù bàbá su ah ọlọ́run kò kó ìdí bàbá su ẹ o ọlọ́run ṣàná àwọn tó kò kó já nígbà wo nìyẹn ṣùgbọ́n mi ò pé mo ti lórí kí pé fídíò kan tó fi ìgbà tó kọ́kọ́ ṣe àdìbẹ́rù bàbá su ẹ she she love it that way right alright okay I've told her thirty nine thirty nine big forty small big forty small. Sorry, can you do me a favor? Let me just do this. Thank you. I send it. I will. Àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ mú fọ́ọ̀mù kan wá dà i. Fọ́ọ̀mù náà dà sí títẹ̀ mí kọ́. Ọmọ ẹ̀ náà nìkan. Ẹ̀wọ̀ àwọn tíṣà ẹ̀wọ̀ ọmọléèwé ń wọ sọ́fẹ̀ yìí ń bàtà. Mo ti òun lọ́sẹ̀ lọ kó wá. Oye àwòṣẹ́ ti rí báyìí ń rèé o right? Yeah, yeah. Mm. It's gonna, it's gonna be loud. It's gonna be loud.